الله الرحمن الرحيم الملك المحيي المميت الحي القيوم محمد وعلى الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا آمين أتم في أرقى الله سبحانه وتعالى tó ṣe bí ejò lọ kí ẹ̀yin olùgbọ́ a kú dédé àsìkò yẹ a kú jùmọ̀ allah á jẹ́ ká ṣe púpọ̀ insha allah mo tún wá ń kí yín kàbọ̀ sórí ètò tí a pè ní alifiki fidin eléyìí tí ó máa ń dé sí etí gbọ̀yìn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdè àsìkò yìí lórí ìkànnì tí a wà yìí bákan náà nínú ilé agbára lóòrọ̀ tòní mo ti ń bẹ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ Ọládùnní Bello òun ni olùkọ́ tèmi jẹ́ mo kí yín kàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí kó tó di pé ẹ máa pè wọlé ẹ jẹ́ kí n ṣíde báyìí ṣé ní àwùjọ wa lónìí báyìí tí èèyàn bá fẹ́ sin nǹkan ọ̀sìn ó ní tí ọlọ́run ọba sọ ó ní tí òfin ẹ̀sìn Islam sọ nípa ẹ̀ bákan náà tí èèyàn bá tún wá jẹ́ ẹni tó ń gun mọ́tò tó ń wa mọ́tò àbí tó ń gun nǹkan alùpùpù lójú pópó ó lè máa lọ lójijì ní ọkàn rí tí bí ewúrẹ́ kan àbí bí àgùntàn kan tí ọkàn jámánì náà máa lẹ́nu gbà lòun náà bá yóò ti kọlù torí pé òjijì ni tó bá kọlù tán bí àwọn tó wá wà nílé ọ̀kan bóyá àwọn náà léwúrẹ́ àbí kan jẹ́ ọ̀rẹ́ ẹni tó léwúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè sọ pé olórí ibú lọ lọ́kàn kò tẹ́ bírèkì ni ẹ ò bó ṣe gbẹ́ran wa àgbákú ni ńlọgbà kò ní lọ yọ̀ọ̀sán wẹ̀ nínú òfin ẹ̀sìn Islam tí yẹn bá fẹ́ ṣe nǹkan ọ̀sìn ìkíni òfin ẹ̀sìn Islam sọ àti pé ẹni tó gbé ewúrẹ́ ń sọ̀n ló jẹ̀bi ni àbáwọn ti ń sin ewúrẹ́ ló jẹ̀bi. bismillah. wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. ọ̀sán wa. ó dá lórí pé ẹni tó bá fẹ́ máa sin nǹkan ó ṣùgbọ́n tí wọ́n ti ń sin nǹkan ọ̀sìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó lámòjútó nítorí pé nǹkan ẹlẹ́mìí tó bá jẹ́ kí ènìyàn bá ń sìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí èèyàn kí èèyàn jẹ́ ni tí kò ní fóúnjẹ jáfara lọ́dọ̀ nǹkan ọ̀sìn yìí kò ní fomi kò ní fi wọn nítorí pé tí nǹkan ọ̀sìn yẹn tó bá bá bẹ́ẹ̀ tó bá fi lè lọ kú kò sí tàbí ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run èèyàn bọ̀ sábẹ́ pé èèyàn lèèyàn ṣekú pa ṣé máa ṣe kú pa ọlọ́run ọba ò ní ìwò pé ẹranko lásán ni wípé ẹranko lásán lásán kù ìyá ti ṣe fẹ́ jẹ́ nìyẹn ìyá lè jìyàn nítorí ẹranko pé bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé obìnrin kan yóò wọná nítorí olóńgbò tó ní tó dè mọ́lẹ̀ tí ò fún lóúnjẹ kò sì túlẹ̀ kó jẹ́ ọ lọ wá nǹkan jẹ kódà kó sì koríko olóńgbò bẹ olóńgbò yìí wá bá bẹ́ẹ̀ kù ọlọ́run bó ti torí rẹ̀ fi sínú náà tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm ẹni tó bá fẹ́ sin ara ìsìláàmù kò tako iṣẹ́ tó dáa ni kó dà àwọn anábì ọlọ́run látà pòròǹgò wọn kí àti ọlọ́run bá kó máa bá gbogbo wọn gbogbo wọn pátá náà ni wọ́n ṣiṣẹ́ àǹdarán pàápàá dídá àgùtà ṣùgbọ́n ẹni tí ó bá dẹrùn àbẹ́ni tí ó bá sinrin ẹ̀ kó lè mójútó ẹran rẹ̀ èwo lèmi ni mo lẹ́ràn gbogbo aráàlú ní bá mi bọ̀ èwo lèmi ni mo lẹ́ràn tó gbogbo olóńlé ní òtún lọ́ọ́ máa tẹnu bóúnjẹ wọn èwo lèmi mo lẹ́ràn ṣùgbọ́n ara yín ẹ̀ ma máa ìbò ló ń wọ̀sùn ìbò ló ń jẹ sí kò sí tó burú èèyàn lẹ́ràn èèyàn máa tú ẹran ẹlẹ́kọ̀ọ́ máa jẹ ká lópin ìgbà tó bá jẹ́ pé inú koríko ní òtún máa jẹ yóò máa tilẹ̀ nìkan bọ́ọ̀lì ẹlòmíì yóò máa kẹnu bóúnjẹ gbogbo oúnjẹ tó bá ti rí nítòsí débi pé ẹran bẹ gan tó ti pé a máa kẹnu bọ ìrẹsì tí wọ́n ń sè lórí iná ó ti ṣe gbóná tó ń tẹnu rẹ̀ ó bò dànù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ló sì gbóúnjẹ kalẹ̀ fún àwọn fẹ́ sè tó ṣe pé ewúrẹ́ tẹ̀yìn sìn àgùntàn tẹ̀yìn sìn ọkẹnubọnú ẹ̀ wọ́n ní èpè àwa tó ti pé láwùjọ wa ẹnu etí àwọn èèyàn láti ṣépè fẹ́yìn ẹgbẹ́ wọn ó lẹ́nu ti ṣe wá fẹ́ tì wọ́n láti ṣépè fẹ́ranko torí pé tó bá ṣépè fún yàn ó náà sọ pé wọ́n gbẹ́nu tó ń faláró wọ́n ṣẹ́ tó ń padà àmì ẹranko tó ṣe pé tó bá ṣépè fún kò tí ká ti dán ló so ẹ rí i pé ìpè burúkú ni wọ́n máa ṣẹ́ so lábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́kọ̀tọ̀ náà ká máa sin ẹranko ká máa wá tú wọn lẹ́ẹ̀ kó a jẹ́ pé àwọn náà máa gba ojú títì ta ni wọ́n dọ̀dà sí títì fún. sẹ́yìn tẹ́ ẹ̀ máa gun mọ́tò alálùpùpù oníkẹ̀kẹ́ ìfẹ̀jẹ̀ wa ni àbáwọn ewúrẹ́ àti àwọn àgùtà tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àdúgbò míì tọ́jọ́ bá ti kẹnu bọ́kú báyìí àwọn ewúrẹ́ àtàgùtàn gbàjọba títì ni ẹ̀ ní rọ́nà gbàmọ́ torí ẹ̀ tí èèyàn bá wá gba ewúrẹ́ léwúrẹ́ àgùtàn alágùtàn kò sí tàbí ṣùgbọ́n ẹni tó léwúrẹ́ ó ṣàṣìṣe nípa tútúlẹ̀ tó túlẹ̀ tó ní kó máa jẹ ká títí lórí títì ṣùgbọ́n ẹni tó gbà tó fi kú lọ́pa òfin ọlọ́run sọ pé tó bá pa nǹkan ní nǹkan wọ́n sanwó rẹ̀ ó tilẹ̀ jẹ́ pé tó bá déwájú adájọ́ ti ṣẹ̀ríyà ó lè jẹ́ pé gbogbo owó rẹ̀ kọ́ lọ́sàn-án nítorí àṣìṣe tẹni tó nímà nípa tútú tó túlẹ̀ pé kọ́ máa jẹ́ síbi kíbi tó bá wù wọ́n yọ ìntàṣìṣe tiẹ̀ náà bá kó nínú owó rẹ̀ ìyókù ìwọ́tọ̀ ọgbà lọ́sàn-án. alhamdulilayi jazakumullahu khairan jaza oh nine oh five one six four five four three eight ní nọ́mbà máa pè wọlé fi máa béèrè ìbéèrè kan sí kejì tí ọba ń tawọ́ tasẹ̀ lọ́kàn yín o oh nine o oh fifty one sixty four fifty four thirty eight àwọn èèyàn láti ọ̀nà jíjìn réré wọ́n ń ṣe àròyé nípa wípé àwọn náà fẹ́ máa pè wọlé sórí ètò yìí máa béèrè béèrè gẹ́gẹ́ bá a ti ṣe rí ẹni tó pè láti Auchi ìpínlẹ̀ Edo ní ọ̀sẹ̀ tó rí kọjá lọ yìí iṣẹ́ alábìkọ́sílẹ̀ láìpẹ́ láì jìnnà á wá nǹkan ṣe sí i ẹ̀ lọ́hùn. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah. àpò aláàjì mọ́ o. naam.

irú wọn lọ́lọ́wọ́n bá ló ròyìn nínú alukur'an pẹ̀lú manáàrin lil khair olùdínà ni láti ṣe rere fọmọlá kejì ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nítorí dájú náà ni pé èèyàn bí ni anabi muhammad sallallahu alayhi wa sallam ani la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan ni yóò ní jẹ́ni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé pérépéré ṣáájú kó tó di pé ń fẹ́ fọ́mọlà kejì rẹ̀ ìròyìn tí ń fẹ́ fórí ara rẹ̀. o oh nine o oh five one six four five four three eight hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ́ ní ìbéèrè yìí. orúkọ mi ni ọmọọba lukun olóko lásòkèrè ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yìí. àná ọlọ́run ni bàbá mẹ́ta ni ìbéèrè mi. àkọ́kọ́. àgbẹ̀dàn ìbéèrè ṣe fi wọlé mo ti fẹ́ béèrè ẹ̀ bá ní ọgbà oko hmm. tó gbin ewébẹ̀ hmm. tó sì fi ọgbà yẹn dáadáa tẹ́ran bá ń já hmm. irú ìgbésẹ̀ wo lèyàn lè gbé látàrí irú àwọn ẹran tí ń já ọgbà tí wọ́n bọ ọgbà yẹn jẹ́ èyí ni lórí ọ̀rọ̀ ọ̀run kíkí a ṣàkíyèsí pé bá a ti mọ̀ pé a ní àwọn orígun ọ̀run tá a máa ṣe wú sókè láti wọ́n kí àwọn kan jẹ́jẹ́ kí àwọn obìnrin tó a ti gbà pé ohun wọn òun wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè bọ̀ púpọ̀ náà àwọn obìnrin gbogbo ohun wọn pátá wọn máa darí yálà wọn dá kínú ilé ni o ọ̀nà wà ní islam gbà pé kí obìnrin ó gbà kírun bákan náà hmm. bí èèyàn bá ti kí júmọ̀ níbì kan tó tún wá wọ ìlú mi bóyá látàrí pẹ́ni tó wá wá fẹ́ wá wọ àwọn mọ́ṣáláṣí ọ̀kàn fẹ́ dájú kó ṣé ó lóore ọ̀fẹ́ àti bá tó kíjà mọ́ mi bí ó ti lè ṣe nínú àwọn ẹ̀rùn kíyèsí ẹ̀rùn júmọ̀ hmm. jẹ́rìí mi délé ọ̀rọ̀ ṣe lọ́wọ́ lórí. alhamdulilayi ẹnikẹ́ni tó bá ní ọgbà eléyìí tó sì pọ̀ gbin kó sínú rẹ̀ táwọn ẹranko tó wá ń jẹ wọnú rẹ̀ wọ́n sì ń bá ba nǹkan kó rẹ̀ jẹ́ tó dájú náà ni pé àbá jẹ́ pé afọgbàyíká bàbá àfọgbàyíká ẹni tó da ẹran wọnú oko lóko òun náà ni ọ̀dà ń fún Islam faramọ́ kẹ́ni tí ń gbin ko kó fara ní nǹkan ọ̀sìn nítorí kì í bá ti ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí Islam ti ṣe gbà kẹ́ni tí ń sin nǹkan ọ̀sìn náà ọ̀dà ẹran tiẹ̀ náà wọnú oko lóko torí kìí bá a ti sòun lólóko yẹn islam ò fara mọ́yàn jẹ látọ̀dọ̀ ẹnikẹ́ni nínú hadith al-qudsi ọlọ́run ilé dáwà ni yá ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadalamu ẹ̀yin ẹrú mi mo fi àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe mímọ̀ ṣàbòsí léèwọ̀ náà láàrin tìyín náà ẹ gbọ́dọ̀ máa ṣàbòsí síra yín torí ẹ ẹni tí wọ́n ń sinra owó rẹ̀ sinra ní gbèrígbèrí ibi tí àwọn èèyàn bá ti ń dáko ọ̀rọ̀ pé koríko iná làwọn ẹran ọ̀mà jẹ bó lẹ̀ ń fẹ́ ká wá koríko sí wọn náà ti rò dáadáa kó kúnná kó tó di pọ̀ ọ̀ya ọ̀nya iṣẹ́ à láàyò nítorí ọ̀rọ̀ alẹ̀ ó gbin koríko sí koríko ti wà láyé nìsín lóríṣiríṣi eléyìí tó ṣe pé nínú ilẹ̀ ẹyọ̀kan tó bá rà ìgbà náà ló ti máa ṣe àwọn nǹkan ọ̀sìn rẹ ò bùkátà kọ́ máa lọ kọ́ máa bọ̀ so ó wàá lè ṣe léyìí nítorí dájú ni pé ẹnikẹ́ni bá da ẹran rẹ̀ wọ́nú lónìí tó bá balẹ̀ rẹ̀ jẹ́ ọ̀ràn àyàn ni fún lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kọ́ wá náà kẹ wá lọ fi májèlé sára àwọn ewéko yín wípé màálù tó bá ti jẹ o àgùntàn tó bá ti jẹ kó kú dànù kì í sorí bíbẹ́ ń lo oògùn orí fífọ́ bí ó bá da màálù àbọ̀ bá dáná wọnú oko yín tó bá bàjẹ́ ó yẹ gbé àwọn àgbésẹ̀ tó bá yẹ àwọn ẹni tó jẹ́ pé àwọn ọba yín gba ìtọ́ yín tẹ́ fi gbẹ̀tọ́ yín pérépéré ní ìbùkátà ká yọ nǹkan jà síra wa àfi ká máa léra wa ká ká máa wá ti gbẹ̀mí ara wa rárá rárá rárá kò bùkátà rẹ̀ ṣé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. ẹ wá ní tíyẹn bá ti ṣe sọ̀láàtù jùmọ̀á tó tún wá wọ ọnu mọ́ṣáláṣí mi tọ́jú rìn àjò tó tún wá dé ìlú mi ọba kí wọ́n ṣe jùmọ̀ àyẹn lọ́wọ́ bó ló ṣe lè rọrùn bẹ́ẹ̀ báwa ti ṣe jùmọ̀ àlẹ́ yìí lápèjúwe ẹ̀ sì tí ì gbéra ẹ wá ń lọ ẹ wá dé irú Ìbàdàn ẹtùn bá yí pé wọ́n ń ṣe júmọ àlọwọ bó ló ṣe lè rọrùn bẹ́ẹ̀ ọ̀gá tó dé Ìbàdàn níbi tọ́nà dáadé yìí látò gbọ́mọ̀ sọ́nbí ábùkátà nǹkan tó lé ní wákàtí kan so àwa ti wá ṣe sọ látò júmọ alágo méjì àtàwọn adébàdàn lágo mẹ́ta mẹ́ta àbọ̀ mẹ́rin àbá pé àwọn tó ń ṣe júmọ àkólé rọrùn àfi tó bá kí wọ́n fẹ̀sìn ra rè ẹ sì mọ̀ pé àwọn ẹlòmíín wà láwọn mọ́ṣáláṣí mi tó ń fẹ̀sìn ra rè bẹ́ẹ̀ wọ́n á máa ṣe kótóbà kótóbà arọ́ títí aago mẹ́ta àbọ̀ fi lò kótóbà arọ́ aago mẹ́rin ó fi fẹ́ lò tọ́mọ tí wọ́n ń sọ fún lè má mú mi tá ń pàkíyèsí rẹ̀ agídí burúkú àti fẹ́nu wọ́n sọ pé báwọn ṣe máa ṣe tàwọn nù ẹ̀ bí lè bàbá rẹ̀ lẹ́sìn ti jáde wàlà hàwùlà wàlà quwwata illa billah tí ẹ̀ máa ti ṣe júmọ̀ kan ti parí àyè ṣe júmọ̀ aláṣetúnṣe wọ́n yàtọ̀ sáwọn sọ̀làwátì yòókù tànàbí sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá wọn mọ́ṣáláṣí tẹ́ ẹ bá pé wọ́n ń ṣe sọ láti yẹn ẹ darapọ̀ mọ́ wọn ṣe kọ́dà kó fẹ́ kó ṣe pé ẹ ti ṣerú rẹ̀ ṣáájú tẹ́lẹ̀. àwọn obìnrin ní àwọn àyè tá a ti máa ń ka kí ó sókè nínú àwọn sọ̀làwátì wa àwọn náà lè ka kí ó sókè àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé ibi tí wọ́n ti fẹ́ ka kí ó sókè o àwọn nìkan ni wọ́n dá wà ń bẹ̀ àbí àwọn àtẹnitọ́lọ́wọ́n bá wa tó ṣe léèwọ̀ fún pípé kí wọ́n jẹ́ ìyàwó fúnru rẹ̀ àbí kó jẹ́ pé àwọn àtọkọ wọn nìkan ni wọ́n wà ń bẹ̀ wọ́n lè ka kí wọn sókè ń bẹ̀ àlọ́bí tó bá pé kì í ṣe bẹ́ẹ̀ jẹ́ pé àwọn ọkùnrin ọlọ́kùnrin ló wà ń bẹ̀ tó bá sì ń ka kí yẹn sókè wọ́n lè gbọ́ wọn so wọ́n kà lódì wọn tẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn fi gbọ́ wọn kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ kódà níbi tó ṣe pé ọkọ rẹ̀ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ́ni tó lọ́n ṣe léèwọ̀ fúnru rẹ̀ láti fẹ́ru obìnrin bẹ́ẹ̀ gbígbóhùnsókè ètò obìnrin ọ̀gbọ́dọ̀ jù bá náà lọ yóò gbóhùnsókè lọ́nà tó ṣe pé èèyàn kan ṣoṣo tí ń bẹ nítòsí ọ̀dọ̀ rẹ̀ yóò fi gbóhùn rẹ̀ ẹnì kẹta ànídìíkọ́ gbóhùn rẹ̀ eléyìí ni gbígbóhùnsókè gbígbóhùnsókè ètò obìnrin nínú sọ́lá. àkàràmọ́kùnrin wa nínú ìbéèrè yẹn sọ pé àti mọ̀ pé ìhòhò lóhùn obìnrin kò rí bẹ́ẹ̀ ohùn wa kì í ṣe hòhò àmọ́ obìnrin gbogbo ara obìnrin ní ìhòhò nínú òfin ọlọ́run al-mar'atu kulluha 'awra bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà sọ wípé obìnrin gbogbo rẹ̀ ní ìhòòhò ṣùgbọ́n ohun rẹ̀ kì í ṣe ìhòòhò nítorí wọn bá kàn sọ fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam tó tún jáṣẹ fún gbogbo obìnrin àgbáńlá yìí ó náà ní pé fala takhda'na bil qawli fayatma'a alladhi fi qalbihi marad ẹ gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé yóò máa lẹ́hùn yín lọ́nà tó ṣe pé tẹ́ni bẹ lọ́kàn rẹ̀ bá gbọ́rú yín tẹ̀ ń lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní sojú kòkòrò àti ríbi kàdé lára yín tó fi rí bàjẹ́ sí. so ọlọ́run ọba sọ pé kóbìnrin ọmọ sọ̀rọ̀ kò sì sọ pé ìhòòhò lòun wa bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam kò pé wọn ní ìhòòhò ṣùgbọ́n tó fi ṣẹ̀rí àsọ ni pé ohun wọn ó lè dá fìtínà lẹ̀ torí wọn ṣe ní kí wọ́n má lẹ̀ ọ́ ta ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọ̀rọ̀ ni àmọ́ ta ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ó lè dá wàhálà lẹ̀ ẹlẹ́yìí jẹ́ bó ti ṣe jẹ́ fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa lórí ìkànnì ẹlòkára bí ajere ẹ láǹfààní láti máa pè wọlé àbí láti máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero eight three two nine three eight nine six o oh eight o oh eight three two nine three eight nine six hello ẹ ó ti já o o oh eight oh eight three two nine three eight nine six. hello. salaam wa rahmatulahi wa barakatuh. o kọ yín. sọ́dí kìíní ní láti ìjọba. kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi náà ń ṣe ẹ dákun ọ̀rẹ́ báyìí mo fẹ́ jẹ́ kí alára sàáyé nípa àdìsí táwọn èèyàn sọ pé mẹ́ni pé tí ọmọ bá ń kírun hmm. ó sì jẹ́ ọ̀ràn yẹn hmm. wọ́n á pé tóbi ẹ̀ bá kú bí hmm. kò járun èyí ìbéèrè mi ẹ dákun. alhamdulilayi wọ́n ní àdìsí kan wà pé tó sọ pé tọ́mọ bá ń ṣe sọ̀dá tóbi rẹ̀ bá pè kọjá ẹ̀ ká àdìsí náà bó ṣe tẹ́ bá kà náà láfi ṣàlàyé rẹ̀ àmọ́ pàdé ti kan wà ń bẹ tó rí bẹ́ẹ̀ kó sí. hello. salaamu aleykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín. òṣèlú ló ń sọ̀rọ̀ láti òkè Edo State. láti. a òkè Edo State. ní ìpínlẹ̀ Edo bákan náà ẹ káàbọ̀ sórí ètò kí ni ìbéèrè yín sà ẹ ìbéèrè mi sí ọ̀nà mẹ́ta àti àbọ̀ mhm. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ẹ ó dá lórí ọtí ọmọbìnrin tàbí ọmọkùnrin tí ó ṣẹ̀ṣẹ̀ kọ́ṣẹ́ tán tó wà ní ìbílẹ̀ àti tó fẹ́ ṣe fídọ́ọ̀mù mm. táwọn òbí rẹ wá ní pé kó lọ sí èkó kó lọ ṣe wáyé mm. ẹ tí ọmọbìnrin bẹ́ẹ̀ àbí ọmọkùnrin bẹ́ẹ̀ bá dẹ́kun tó ń ta àgbo tó wà ní ìṣẹ̀ àwọn àgbo ọlọ́tí tó ń ta ẹ owó tó bá pàdé tó bá fi ra irinṣẹ́ ọ̀nà wo ló fẹ́ gbà tó wòyàn òbí gbé owó àlàálì tó bá sọ fún ó ní pé owó aráàmù ni abọ́gbó aráàmù ni owó tó bá rí ń bẹ́ ọ sọ pé òun máa ṣàdúrà sí ọ̀nà ó ló lè gbà tó ẹ̀ máa di owó àlàní ìbéèrè ní àkọ́kọ́ nìyẹn ẹlọ́dà rẹ̀ mo fẹ́ kí ẹ bá gba àwọn obìnrin àwọn obìnrin wa níyẹ̀dú wọ́n yìí máa fi àwọn ọmọ yẹn lọ séèkù láti máa lọ kiri ọ̀jàdé àgbo hmm. tó dáa tó máa ń ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣàṣìṣe láti bẹ̀ tí wọ́n fi gbá wọn tí wọ́n fi ń kira mi bẹ́ẹ̀ ẹ̀ nọmba two ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì ni pé ènìyàn tó ń yẹn lọ́fíà lọ́wọ́ hmm bí ó yẹn lẹ́gbẹ̀ẹ́ àlọ́ àdẹ̀mọ̀ fún màmù tó ń sìn ìhó wà yẹn tá a bá lè tẹ́ ẹnìyẹn wà lórí ìrùkú tó bá lè kótó náà parí rákàkiri tó ń kí lọ́wọ́ yìí yẹn ti máa gbé òun tó ti máa parí rákàkẹta hmm. àbí kọ́ba ẹlẹ́kẹrin tẹ́ ẹnìyẹn lè fi nọ́fìlà yẹn sílẹ̀ kó lọ jọ́ ìmáàmù lẹ́nu nígbà tí màmù ti wọlé láti fẹ́ gbé òun dúró yẹn gbé ẹjọ ní bí èèyàn bá ní bí olùmọ̀kẹ́ bá wà ní bí ọ̀yọ́ stage nísìnyí olùmọ̀yẹ́ wà fún hmm. àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́dọ̀ stage ǹjẹ́ wọ́n dẹ̀ ti sọ pé kò mẹ́rin náà máa sí olùmọ̀yẹ́ la ní ọ̀yọ́ hmm. ǹjẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ tó wà ní wọ́n lè rẹ́ńtẹ́ sí òkú yẹn gbọdọ̀ irú ìṣòro ni òkú lè wà tí wọ́n lè gbé òkú wọnú mọ́ṣáláṣí láti kí nìyí síra wọ́n tó lọ́ọ̀ sí ṣé tó bá rọ̀ tó tó gbé yẹn lágbára ni àdúgbò òun àrùn yẹn dẹ́gbẹ̀ẹ́ bá ṣàlàyé dáadáa fún yíwa ẹ ṣe bá. ẹ ṣe o. salaamaleykum abdulayi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ọ̀tọ́kọ̀tọ̀ náà fún mùsùlùmí láti jẹ́ pé ń tọ́tí ó dà gbogbo ń tọ́ bá ní í ṣe pẹ̀lọ́tí ìwà ló jẹ́ fún mùsùlùmí láti jẹ́ kó náà kópa níbẹ̀ ambọ̀sibọ̀sì pé èèyàn wà kọsẹ̀ èèyàn wà lọ ṣiṣẹ́ à ń tàgbò eléyìí tá a máa fọtí ṣe ló kọ pé èèyàn fẹ́ fi pawó téèyàn fi ṣe freedom téèyàn fi rarin iṣẹ́ téèyàn fi máa báṣẹ́ rẹ̀ lọ wọ́n á pàkíyèsí rẹ̀ wípé owó ọtí haram ni nítorí pé àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹni inna Allaha idha harrama shay'an. harrama thamana dájúdájú Allah tó bá ti lè ṣe nǹkan kan léèwọ̀ owó yòówù àbápa ni ọ̀jẹ̀ ọwọ́ rẹ lọ sídìí òdodo yìí ọwọ́ akájídé harí pẹ̀lú ìfẹ́nu pípẹ́ ọ̀nà tí nìwọ́n mà tó ti lè pa owó tó fi ra nǹkan fírídọ́ọ̀mù àti gan ọmọ arú fi di halal yóò fi dówó halal kò lè dówó halal láéláé torí pé olúwa ẹlẹ́dàá wa tó bá ṣe nǹkan kan léèwọ̀ ẹni ó lè sọ́dẹ̀ tó sì àyàfọ́ ọlọ́run náà fúnra ara rẹ̀ èèwọ̀ tó bá fowó tí tó bá fi yọ zakat ọlọ́run bò ní gbà torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mímọ́ ni Allah yìí sì gbà nǹkan kan ẹrú rẹ̀ àyàfi tó bá má ẹ wá ní àwọn obìnrin ká pàkíyèsí wọn wọ́n máa ń ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn lọ sí àwọn àlù ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí àti lọ́ọ́ ṣiṣẹ́ nítorí àti lọ́ọ́ tilé owó jọ tí wọ́n fi free bóyá èyí tó kọ́ṣẹ́ fashion design àbí èyí tó jẹ́ pé ọkọ́ṣẹ́ knitting àbí èyí tó tiẹ̀ kọ́ṣẹ́ oríṣi náà ipò owó freedom kó lè bá a àwọn akẹ́kọ̀ọ́ freedom jọ gbọ̀nà tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ ohun tó dájú náà ni pé tó bá kọ́ na tí ọlọ́run bá ṣe léwọ̀ lágbàró tá a fi dòmìnira lẹ́nu iṣẹ́ wa báwo la ṣe fẹ́ ṣe iṣẹ́ yẹn gan-an láti yege ṣébí a ti mà wípé ìgbà tí ìpìlẹ̀ nǹkan ọba ti dà gbogbo níta bá malè lórí náà nǹkan kò ní jẹ́ nǹkan tó dáa. a rọ wa ká máa wá owó tó dáa ká jìnnà sówó tó lọ́wọ́n bá ṣe léwọ̀ nítorí pé àkọọ́lẹ̀ ti síwájú lórí pé kọ́dà kó ṣe é pé gbìyànjú ó ṣe wàhálà ó tún ṣe wàhálà láti kówó jọ gbọ̀nà tí ò dáa ò ní ní ju ń tọ́lọ̀ ń sọ pé ò ní lọ. wọ́n kàn ń ṣera rẹ lásán náà dára rẹ láàmú ọba àforí lagi ò lè ní ju ń tọ́lọ̀ wọn bá kọ pé ò ní lọ. kí á ní kí ló fẹ́ mú ọ mú ọ lọ máa wá lọ́nà tí yóò mú ọ wọ náà jahannama ní rọrùn. léyìí jẹ́ ti ṣe jẹ́ wọ́n ní tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ sọ́lẹ̀ tó sì bá wa lórí páǹsì náfìlà lọ́wọ́ tá báwo láti ṣèṣe pẹ̀lú náfìlà wa òfin ṣẹ̀rí àdá lórí pé náfìlà tẹ́fẹ́ sẹ́wọ̀n kápẹ́rọ́kà méjì ni ìmáàmù sì ti wọlé wọ́n ti ṣe ìkọ́mà hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ni idha uqimatis salah fala salata illa al-maktuba ní ìgbà tó máa ti ṣe ìkọ́mà kò sí àyè fún wa láti ṣe sọ̀lá tó mímọ́ àfi tọ́jú ọ̀ràn yẹn tí lè máa o so islam náà sì tún sọ ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé wala tubtilu a'malakum ẹ má bàrà yín sẹ́jẹ́ ẹ má bàrà yín sẹ́jẹ́ kò sì sáàyè fún sọ láti mí ìjọ etí lè má mú sí lọ torí ẹ̀ náà olùmọ̀ nípa ṣẹ̀rí àsọ pé wàá tètè wàá fi yára sí sọ láti lẹ́gbàá tó kórè rákẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ wà wàá tètè parí rẹ̀ wọ́n wá lọ darapọ̀ mọ́ lè má mú kódà kó ṣe pé rákà kan bọ́ ọmọ ọlọ́ sí wàhálà àmì pé nu rákà alákọ̀ọ́kọ́ lọ́wọ́ àyọ̀ ọ̀jà wàá lọ darapọ̀ má lè máàmù bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ẹni tó wá fẹ́ já sọ láti rẹ̀ báwọn bó láti máa já ẹ̀rí pẹ́ lómi orí ìdúró lọ́wọ́ àti ó ti máa sálámù sálámù wa o má dé ṣe kí sọlátul jánásà ló ń ṣe ẹni tó fẹ́ já sọ láti rẹ̀ tí ò tí ì bá débi kó ti parí rẹ̀ tí ó fi sálámà ọkàn kó ń bẹ̀ ni tó bá ti kó ń bẹ̀ wàá lọ darapọ̀ mọ́ jàmáà tó fẹ́ darapọ̀ mọ́ lọ́ba ti tán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n lẹ́nìkan kú lápèjúwe nípínlẹ̀ ọ̀yọ́ wa ń bẹ̀ so àwọn ẹlòmíì tí wọ́n á nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń bẹ káàkiri láwọn ìpínlẹ̀ yòókù wọ́n á gbọ́ pé aago báyìí pàtó ni wọ́n sì sọ̀látul jánásà sí lára táwọn táwọn wá wà láwọn àyè yòókù kí èé ṣe ìlú tí wọ́n ti fẹ́ ṣe sọ̀látul jánásà sí lára látàrí pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ táwọn náà lè ṣe sọ̀látùl jànáza yẹn ránṣẹ́ sí lára bọ́ fẹ́ kó ṣe páwọn ò sí nípínlẹ̀ ibi tí wọ́n ti fẹ́ ṣe sọ̀látùl jànáza sí lára àti pàtó ní ààyè ibi tí wọ́n ti fẹ́ ṣe sọ̀látùl jànáza sí lára pọ̀tọ́pọ̀tọ̀nà lábẹ́ òfin ṣẹ̀ríyà lópin ìgbà tó bá ti pẹ́ni tó kú yẹn mùsùlùmí ni àárín àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ló sì kú sí àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ wọ́n ṣe sọ̀látùl jànáza sí lára àbùkátà káwọn tó ṣe sọ̀látùl ghaib sí lára mọ́ àbùkátà ká ṣe sọ̀látùl ghaib sí lára mọ́ ṣùgbọ́n tó bá dá lójú pé ibi tó kú sí Eh, kì í ṣe ọwọ́ àwọn mùsùlùmí ló kú sí wọn àti sọ̀látùl jànáza sí lára tán fi lọ gbé sí i láti ibikíbi tá a bá wà láyé á ṣe sọ̀látùl jànáza sí lára tábà wá fẹ́ ṣe sọ̀látùl gháíbù sẹ́ni tá a mọ̀ pé wọ́n ṣe sọ̀látùl jànáza sí lára kó tó di pé wọ́n gbé sí i alùkébìlà alákọ̀ọ́jú sí tá a fi ṣe pẹ̀lú àníyàn kò là ń ṣe sọ̀látùl jànáza sí lára kì í ṣe ìhà abitìlú rẹ̀ tó kú sí wà ńlá pọ̀jù sí ilé ìjẹ́bù sùjẹ́ wọ́n ní kí ló lè ṣẹlẹ̀ tàfi lè gbókù ọ̀nà mọ́ṣáláṣí ká sì sọ̀látùl jánásà sí lára kò bùkátà kí nǹkan kan ṣẹlẹ̀ kò bùkátà kí nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n ìtọ́pọ̀ jù nínú sí anabi muhammed sallallahu alayhi wa sallam òun náà ni pé kì í ṣe sọ̀látùl jánásà sókù lára nù mọ́ṣáláṣí òde ẹni tí máa ṣe sọ̀látùl jánásà sókù lára so eléyìí túmọ̀ sí pé òde òde gbansasa ńlọ yẹ ká ti máa ṣe sọ̀látùl jánásà sókù lára àmọ́ tá a bá bùkátà pé ká ṣe sí lára nínú mọ́ṣáláṣí kò sí ní tó burú bẹ́ẹ̀ kò sí bùkátà sábàbí kankan. bí a ṣe ń bá ètò lọ a ti rí àwọn èèyàn tí wọ́n ti ń pè láti ọ̀nà tó jìn réré ṣùgbọ́n bí pẹ̀yìn ṣe ń wọlé wọ́n ń dá àwọn ìbéèrè mi lọ́wọ́ ni omi ètò ti wọlé ń bí ẹ lọ́hùn. hello hello kò tí ì jágere náà ẹ jẹ́ ká máa bá ètò bọ̀. 09051645438. nine oh five one six four five four three eight fún wọn ọ̀dà hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. àbú àwádìí eh, ni láti ilé rẹ̀ tà lọ́yọ̀. Eh, kí ni ìbéèrè yín. ìbéèrè tí wọ́n ní fún àbáwá méjì ni. àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni wípé à ń rí nínú àwọn èèyàn wa ní sẹ́yìn tí wọ́n sọ wípé ọlọ́run bá wọn sọ̀rọ̀ ọlọ́run pe àwọn hmm. àbí kí wọ́n máa jíṣẹ́ fún wa wípé ọlọ́run sọ pé a sọ báyìí fún ọ sẹ́nu ìdájọ́ rẹ̀ Hmm, ẹlẹ́ẹ̀kejì ọ̀nà wípé ìpè tí àwọn òbí máa fẹ́ fún ọmọ tí hmm. ìpè yẹn tí ó lè lapa lára ọmọ ní ọjọ́ iwájú. Hmm. tó a ti gbọ́ yín o. alhamdulilayi jíjanu táwọn yẹn máa ń jánu ìpè ọlọ́run pé àwọn ọlọ́run yọ sáwọn ọlọ́run bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní káwọn sọ fáwọn yẹn irọ́ burúkú ni àwọn ọ̀rọ̀ gbóná nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọjá bẹ́ẹ̀ ti ṣe lérò ọlọ́run mà ní kì í máa ṣe yàn ń jiyàn bóyá ṣètọ́ ni yọ sí ọ hmm. nítorí pé ṣètọ́n kò sí bí ò sì lè yàwó rárá rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n kì í pín tíkẹ́ẹ̀tì oríire nílé iṣẹ́ ṣètọ́n hmm. tíkẹ́ẹ̀tì bó ṣe sórí ibú lórí ibú gbóná ìlà ṣètọ́n ni wọ́n máa ń pín ilé iṣẹ́ rẹ̀ tó hmm. wọ́n lè gba gbogbo ọ̀nà láti tàn jẹ wọ́n lè gba gbogbo ọ̀nà láti fi yí ọ ipò náà lọ́lọ́run òun òun yọ sí ọ ìwọ yìí gan ìwọ lẹ sà nínú ẹ sà ìwọ la fẹ́ rán ìwọ la fẹ́ gbádé fún ìwọ la fẹ́ ránṣẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ọlọ́ni wa ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan aw min wara'i hijab aw yursila rasula fayuhiya bi idnihi ma yasha ọlọ́run ọba ò jẹ́ni tó ṣe pé yọ́ọ́ bá ẹ̀dá ọlọ́run kan sọ̀rọ̀ mm-hmm. àìwọ́ gẹ́gẹ́ bíi tani wọ́n ń wọn aṣọ pọlọ ń bọ sọ̀rọ̀ Ọlọ́run yọ sí ọ ń bọ ń bẹ ń bọ ń bẹ ah, àwọn èèyàn fẹ́ràn ọ̀rọ̀ burúkú láyé àmọ́ mo ti jẹ pé ṣe mọ̀ pé irọ́ ló máa ń tàbí àkàrà gbóná hmm. òdodo àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ayé kò tọ́ àwọn èèyàn fòdodo ẹni tó bá ti wá parú rọ́bà ńlẹ́bàárí tó ń ṣe wìtìwìtì lọ́dọ̀ rẹ̀ hmm. torí ẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kì í yọ sẹ́nìkan bá wò ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kì í ṣàlàyé ṣàpèjúwe báwo ló ṣe rí ọjọ́ lọ wá sẹ́kọ́ kó yé tanra rẹ̀ jù. wọ́n ti láwọn ṣéwù lọ yọ sáwọn lójú oorun. gbogbo nǹkan tó bá yọ sí ọ̀rọ̀ burúkú lásán ṣéwù kìnnì kí ni ṣéwù náà jẹ òun gẹ́gẹ́ bíi ta ni. ṣéwù náà sọ pé ànábì ló fi rán. so ìbéèrè ẹlẹ́kejì tí wọ́n á ṣe wọ́n ní èpè táwọn òbí tí wọ́n máa ń ṣe fáwọn ọmọ ọ̀ṣọ́ lápá lápá o hmm. ànábì sallallahu alaihi wasallam ń sọ pé àwọn àdúrà mẹ́ta kan wà yóò ṣẹ náà ni hmm. kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ hmm. alákọ̀ọ́kọ́ lè pè é tóbi bá ṣe fọmọ rẹ so kò pé ládùá ó lè pè tóbi bá ṣe fọmọ rẹ torí ẹ látara ẹ láti wá rí i pé tó bá ṣàdúrà nǹkan yọ ọsẹ náà ni torí ẹ àdúrà ni ká máa ṣe fáwọn ọmọ wa ọmọ tó bá ṣe tó dùn wá ọ dáa jù pé ká dákẹ́ ká má sọ̀rọ̀ tá a bá ti lè jẹ́ pàdùn aláṣẹ fún gbàlà ká kúkú dákẹ́ torí ọ̀sẹ̀ náà ni kò sí tàbí ṣùgbọ́n ṣùgbọ́n àwọn ṣépèṣépè tí máa ṣépè fọmọ wọn wọ́n á kú palẹ̀ mọ́ wọ́n máa ṣèpalẹ̀ máa ti sunkún níjọ́ táwọn ọlọ́mọ bá rọ́ọ̀mà tiwọn tí wọ́n ń dunnú tí wọ́n ń yọ̀. torí wọn náà ló fi pè bá tiẹ̀ jẹ́. ìbéèrè kan ó wá nípasẹ̀ àtẹ̀jíṣẹ́ wọ́n ní tí obìnrin ti bá ń ṣe èyí là lọ́wọ́ ǹjẹ́ ó lè lọ kí irun júmọ́ àbẹ́ torí oore tó pọ̀ tó wà nínú irun júmọ́ à. rárá o rárá o kọ́ni tó lọ́lá ti fún obìnrin ó náà ní gbogbo sọ láti tó bá ṣe kó ṣe nínú ilé rẹ̀ òfin ọlọ́run wa sọ pé èèwọ̀ ni fóbìnrin tí bá ti ń ṣe nǹkan oṣù láti ṣe sọ̀lá èèwọ̀ bákan náà tí nǹkan oṣù bá tán ọlọ́run ọba òní kọ́ san sọ láti rẹ padà ọlọ́run ṣàmójú kúrò fún ọ lórí ẹ̀ kí wọn lọ bá fẹ́ gbé nǹkan oṣù lọ mọ́ṣáláṣí sí. hello hello aleykum salaam wa rahmatulah orúkọ yín. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín. hello jẹ́pẹ́ yẹn ọ̀gbọ́ wa nu àwa sì ń gbọ́ yín ketekete ní ibi tí a wà yìí ẹ dákun à ń bẹ̀ wá àwa tí a wà ní tòsí ń bí ẹ má jẹ́ ká máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí a ti pè síta hàn àwọn tó wà lọ́nà jíjìnà rere ó ní a fi àyè kalẹ̀ fún ẹ lọ́hùn. ẹ lọ fà ẹ kára o salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah lórúkọ yín sàyè ibi tí ẹ ti ń pè. ẹ alukaki àfọwọ́ mi. kí ni orúkọ yín àti ibi tí ẹ ti ń pè orígbó àwọn orúkọ mi lápá ìsọ. ọ̀dà ẹ ṣe ah, ọ̀dà bí ojú òǹkù eléyìí náà tí ọba ṣe bẹ́ẹ̀ tí ọba takú ẹ jẹ́ kí a padà o oh seven o oh double six three seven two five zero nine o oh seven o sixty six thirty seven twenty five zero nine ẹ jẹ́ ká lo ojú òpó eléyìí padà hello. hello. orúkọ yín ibi tí ẹ ti ń pè yìí. hello. orúkọ yín ibi tí ẹ ń pè o. hello ẹ̀yin náà gbọ́ wa yékéyéké náà ẹ jẹ́ ká wo àwọn àtẹ̀jíṣẹ́ mi eléyìí tí ó wọlé kí a fi tún gbàgbà ibò míì. Hello. aleykum salaam wa rahmatulah orúkọ yín. kọ́ńtù mi sọ láti àìpọ̀tù. kí ni ìbéèrè yín. ìdúmọ̀sọ́. ìbéèrè mi ni pé nípa àwọn tí bá ń kí ọlọ́dà yẹn máa ń gbọ́wájú wọn kọjá. Hmm. ta ló lẹ́kẹ̀ẹ́ gan-an sẹ́ni ọba ajẹ́ kọjá ni ààrẹ tó bá wájú yẹn kọjá bóyá láti rí dá ẹjí bá ń gbọ́ ọdún yẹn kọjá dúró. lábẹ́ òfin ọlọ́run tí èèyàn máa ń ṣe sọ́dá ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó fi nǹkan kan dí gàgà wájú rẹ̀ níta sì fi dí gàgà wájú láàrin pọ̀ ga dáadáa yóò tóbi ìgbàwọ̀ lọ́yàn tó sì pé ẹni tí ń bọ̀ lópin ìgbà tó bá ṣe kẹ́ ń ríran tí nǹkan kan sójú rẹ̀ yóò rọrùn fún láti rí i pé eléyìí báyìí ó ń ṣe sọ́dá tù lọ́wọ́ ló jẹ́ ká gba àárín tí wọ́n fi dí gàgà wájú àtẹni tí máa ń ṣe sọ́lá a gbọ́dọ̀ gba àárín wọn. torí ẹ̀ tábà wá ní àwọ̀ gbàbẹ̀ òun òfin ọlọ́run sọ pé kó dá wa dúró kò gbọ́dọ̀ jẹ́ ká gba àárín rẹ̀ àti tó fi dí gàgà yẹn kò gbọ́dọ̀ jẹ́ ká gbàbẹ̀. àwọn ẹlòmíràn máa sọ pé sọlá ah, tìtọ́jú ọ̀ràn yẹn ni yàtọ̀ sí ìtọ́jú ẹ̀ náà fi là ń bọ̀ ń àní gbogbo sọlá téèyàn bá ń ṣe tó bá ti fi nǹkan dí gàgà wájú ọ̀wọ̀dọ̀ gba àárín àti gàgà yẹn tó bá jẹ́ pé kò rántí fi nǹkan tí gàgà wájú rẹ̀ síbẹ̀síbẹ̀ ò tún gbọ́dọ̀ gbá wájú rẹ̀ náà nínú àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kéèyàn dúró ogójì ó pé ju kọ́ gbá wájú ẹni tó ń ṣe sọ́láàtì lọ ẹni tó gbà wá ó lòun ọ̀ma sógójì ìṣẹ́jú ogójì ọjọ́ ogójì oṣù àbógójì ọdún ó ní ogójì ọdún lọ́fẹ̀ẹ́ jọ kọjá pé kò parí sọ́láàtì rẹ̀ fógójì ọdún ni wọ́n á fi dúró pé ńgbà tó tọ́ba tó parí inú wọn tó kọjá ó lóore jù kọ́ gbáwájú ẹ̀ kọjá lọ. Ah, tí ọba wa jẹ́ pé lábẹ́ ìbéèrè ń ṣe tó bá jẹ́ pé ìran jama náà ni wọ́n ń kílọ́wọ́ tó sì jọra yàn sáfù wájú ó ti kún tẹ̀yìn náà ti kún títí tó wá dé bí ọwọ́ yìí tó gbẹ̀yìn lẹ́yìn so ẹni tí ó sì kọjá ó ní láti kọjá náà ni kò sọ gbọ́n tó fẹ́ rí dáṣẹ́ àbí kò kọjá. kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run tó bá rí pé sọ́dọ̀tò jẹ̀máà ni wọ́n ń ṣe tẹ́ ẹ gbá wájú sáfù yòówù tó bá wù yín ẹ sáàmù ti gbá wájú ìmáàmù. ẹ lọ́run ìpè yẹn ó ti ń rọra wọn gbùdùgbùdù báyìí lójú òpó ẹ lọ́run ẹ lọ́run ẹ ń bẹ lójú òpó ọ̀dà ẹ lọ́run. Hello. Hello. Ee, àmọ̀ wá sí nǹkan lónìí. Hello. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi orúkọ yín. Aláàrẹ wájú ló ń sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Láti kí ni ìdájọ́ kí wọ́n máa pèèyàn ní àlàájì torí ẹlòmíwà tó bá lọ Mẹ́kà. Tó bá dé tẹ́ bá ń pè lórúkọ tí wọ́n sọ gangan yóò ní sọ́ọ̀mù pé mo ti lọ Mẹ́kà ni olè máa fi àlàájì sí. Ẹ dákun ṣé ó ní nǹkan kan tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe máa pè yẹn. kò ní nǹkan kan sí kò ní nǹkan kan sí pẹ̀lú bá a ṣe máa pè yẹn pé mo lọ sí mẹ́kà nítorí pé ẹni tó lọ sí mẹ́kà ó lọ sí ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn islam márààrún ni hmm. kì í ṣe pa lọ wá oríkì kún orúkọ gbogbo ẹni tó bá jẹ́ kó ń lọ sí hajj láti lè bá a rí oríkì fi orúkọ ni ó ṣe àṣedànù nítorí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man hajja lillah falam yarfuth. ولم يفسق خرج من ذنوبه كيوم ولدته أمه ẹnì kẹ́ni tó bá ṣe hajj rẹ̀ fún allah ah nǹkan abéèrè lánàá ṣé wọn náà ṣe hajj rẹ̀ fún allah ni ẹni tí sọ pé òpè mi lálàájá òpè mi lálàájá ó ti ṣàpèjúwe irú hajj tó ń ṣe ọlọ́mọ ṣe tiwa láṣẹ dànù. ìbéèrè ìgbà tí wọ́n wọlé nípasẹ̀ àtẹ̀jíṣẹ́ wọ́n ní ṣé obìnrin olóyún ṣé ó lè lọ ṣe àyẹ̀wò bóyá obìnrin àbí ọkùnrin ni ó wà nínú ikùn òun. èèwọ̀n ló burú pé kó bí ṣùgbọ́n náà ni màá fi tó bá fẹ́ fi tààyàn lọ́rẹ̀ obìnrin ló náà so ọkùnrin ló sì bá ṣe tí wọ́n fi bímọ. wọ́n ní torí káwọn olùdàmọ ọdún aṣọ táwọn ọ̀rọ̀ àkàlẹ̀ bí ọmọ. ọjọ́ ìbí wọ́n ń ta aṣọ tó tó bọ́kùnrin mu tó sì bóbìnrin mu àníkọ́ lọ́njọ́ bí ọmọ alálùbáríkà. àmín. hello lẹ́yìn náà àìmọ́ tí wọ́n lọ wò wò ta ló dá mọ̀ ta ló máa ń téèyàn lè bí àìmọ́ ẹni tó ń sọ fún ọkùnrin ní òbí tó bí obìnrin àìmọ́ ẹni tó ń sọ fún obìnrin tó bí ọkùnrin àléyàn ti lọ sí hospital gan hospital ńlá gidigidi tó ń sọ fún ọmọ ẹyọ kan ní gbẹ́ngbẹ́ ńgbà tí wọ́n ṣe scanning fún ìgbà tí ó bímọ ọmọ bá di méjì àwọn ní kó dìde ó ti bímọ tí wọ́n ní àǹkan tó ń rú nù òun wọ́n ní ṣé scanning machine wọn apàrọ̀ ní ṣé màláìka ní scanning machine àbí rọ́ lásán rọ́ lásán àpótí lásán hello. aleykum salaam wa rahmatulah orúkọ yín ibi tí ẹ ti ń pè yìí. orúkọ ni kamaldeen abdulkareem láti orílẹ̀-èdè niger. láti niger republic. pẹ̀lú gbọ́dọ̀. masha allah ẹ má bínú yìí pé ní asínú. ń padà mọ gbọ́ ìpè lórí group number ten de inshala. mo kí àwọn afọ wa. tọ́lọ́ ọba lè tọ́lá kúkú ọlọ́wọ́ fún iṣẹ́ takuntakun tó ń sìn bákan náà ìbéèrè mi ni pé tí èèyàn bá wà lẹ́yìn ìmáàmù. tó ṣe pé ìmáàmù náà ní sábà ìgbẹ̀lẹ́sẹ̀tò lè kíra. ṣé ìyẹn tí èèyàn máa ń sábà ṣe ìgbẹ̀lẹ́sẹ̀tò lè kíra ṣé ìyẹn lè èèyàn lè ṣe lẹ́yìn ìmáàmù sí èsì àbí bò ní àbí tí èèyàn bá tí ìmáàmù ọba màánà tí ìmáàmù ìbá ṣàṣì ìgbẹ̀lẹ́sẹ̀tò lè kíra ṣé màmúmu lè ṣe àbí lè ṣe eléyìí ìbéèrè ní alákọ̀ọ́kọ́ ń ṣe àlá. tó bá tún dìgbà mi pẹ̀lú gbọ́ ọlọ́run yìí múra torí mi ọmọ pé yóò wọlé mọ̀ fẹ́ni tíra yẹn. jazakumullahu khairan. alhamdulilayi eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó náà ní pé tí ìmáàmù wa tí ó bá jẹ́ pé ó ń ṣe jalsatul istiraha eléyìí tó dáa jù ní máa ṣe tí ìmáàmù yìí bá ṣe ṣe èyí tó dáa jù ní máa ṣe nítorí pé tí ìmáàmù wa tí ìbá tí bá máa ṣe jalsatul istiraha ẹ rí i pé òun ti dìde kó tó di wípé àwa ṣe tiwa àbí ó ṣeéṣe kó sọ pé Allahu akbar Allahu akbar yẹn tó fi sọ ni pé ńgbà tẹ́ máa ń gbórí sókè láti sùjúdù lẹ́sọ̀ọ́ ìgbà tẹ́ fẹ́ jókòó yẹn gangan nítọ́pọ̀lọpọ̀ nínú àwọn jama ṣe mọ̀ ní pété ìmáàmù bá ti sọ Allahu akbar ó lọ sí dúró nù àwa ti wá dúró ìmáàmù jókòó ففي ذلك مخالفة ظاهرة ìyapatọ́ hàn tí ó ti ó ti ṣẹlẹ̀. anabi sallallahu alaihi wasallam sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi. wọ́n fi lè máàmù síwájú kẹ́ lè máa wà àwòkọ́sì rẹ̀ ní ẹ má yà pàṣẹ. ìmáàmù wa ti bá máa ṣe jalsatul istiraha alẹ́ yìí tí àwọn olùmọ̀sọ tó dọ́gba jù ní pé káwa náà máa ṣe. nítorí pé mọ́ṣáláṣí kò sí bá a ṣe lè tírìn àwọn èèyàn wípé tí ìmáàmù bá ti gbórí sókè lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ ìjókòó ní lọ torí pé mọ́ṣáláṣí kò ní regular customer gbogbo mùsùlùmí iná ní gbogbo mọ́ṣáláṣí jẹ́ mọ́ṣáláṣí fún. dábàá wa pé eh, àwọn mẹ́mbà wa wa ti train wọn ta ni mẹ́mbà yìí. ta ni ṣe mùsùlùmí. anabi sallallahu alaihi wasallam sọ pé aynama adrakat rajulan min ummati as-salatu fatamma masjidu. Hmm. gbogbo bí kíbi tí sọlá ti bá ti bẹ́ nìkan nínú àlùmọ́ mi mọ́ṣáláṣí tiẹ̀ nù. tí ìmáàmù yìí bá wá ṣe jilsatul istiraha kò tún tọ́ falmukhalafatu adharu ìyapa tó wà ń bẹ hàn gan ọ hàn gidigidi nítorí pé ìmáàmù ò jókòó lẹ́yìn ìgbà tó parí rákà alákọ̀ọ́kọ́ ìdúró lọ́lọ́ àwa wá jókòó ìyapa tó wà tó wà ń bẹ ọ hàn gan torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ètò dáa jù òun náà ní pé ká máa apply rẹ̀ ní ìgbà tí ọba jẹ́ kó àlà ń dásọ láti wá ṣe àmọ́ tó bá pé ìmáàmù ni àbí máàmù ètò dáa jù ní kíkà má ṣe ní ìgbà tá a wà ní ẹ̀yìn ìmáàmù wa kí ìmáàmù náà kó sì gbìyànjú láti jẹ́ pé kò sí nígbà táwọn èèyàn wà lẹ́yìn rẹ̀ nítorí pé yóò bí ìyapa. Hmm. Ah, ṣé kó tó di pé a mọ̀ lọ sórí àwọn tí wọ́n ń gbọ́ wa mo fẹ́ kí ẹ bá ń ra yán ìtumọ̀ etí ẹ sọ̀n àti tẹ́ni ń béèrè. jọ́sẹ̀ tó lè sọ̀rọ̀ àhá oná ní jókòó tá a máa ń jókòó tá bá parí rákà alákọ̀ọ́kọ́ ká tó lọ sí ẹlẹ́ẹ̀kejì hmm. tá a bá parí rákà ẹlẹ́ẹ̀kẹta ká tó dìde lọ sí ẹlẹ́ẹ̀kẹrin àmọ́ ọ̀rá ń jókòó díẹ̀ bí irú ìjókòó tí máa bẹ láàrin ìforíkalẹ̀ méjèèjì nínú rákà kọ̀ọ̀kan so ṣé irú ìjókòó yẹn tó bá jẹ́ pé lè máa mú là wá tá a bá ti parí rákà alákọ̀ọ́kọ́ tá a ti forí méjèèjì kalẹ̀ nínú rákà alákọ̀ọ́kọ́ sá lọ sí dúró ni àbákọ̀ọ́kọ́ jókòó sí hmm. so àwọn olùmọ̀ sọ pé ìtọ́dọ̀gba jù ni pé ká má wulẹ̀ jókòó sí mi ká lọ sí dúró torí pé ntí ọ̀pọ̀lọpọ̀ ti mà ní pé tí ìmáàmù bá sọ pé Allahu Akbar ó ti lọ sí dúró nù. Hmm. kọ́mọ́ àjẹpá wa jókòó ìmáàmù ti dúró ìyapa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni táwọn wá àwòkọ́ṣe ti dúró àwa jókòó hmm. kọ́mọ́ bá sírù ìyapa ìlọ́fà ni wọ́n fi ní ká fi sílẹ̀ pàápàá jùlọ ẹgbà wa kan wá látọ̀dọ̀ Abu Humayd as-Sa'idi radiyallahu anhu lọ́dọ̀ al-Imam al-Bayhaqi rahimahullah tó tọ́ka sí pé Allahu akbar tánàbí sallallahu alayhi wa sallam máa ń ṣe fún ìjókòó sinmi yẹn ìṣe látìgbà tí bá ti ń gbórí sókè láti ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì títí tí ó fi jókòó sinmi o a sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bá jókòó rú jókòó sinmi o wọ́n á gbórí sókè ní láti ìforíkanlẹ̀ láì wí nǹkan kan títí tí wọ́n fi jókòó dọ́gba gbàtàn bá tó wá fẹ́ dìde ní wàá sọ Allahu Akbar eléyìí tó sì ṣe pọ̀ takùn tí sọ́nà mú wa tí sọ́nà mú wa ni pé ìgbà tó ń gbórí sókè láti forí kalẹ̀ lẹ́ẹ̀kejì tó fi jókòó sinmi yẹn ló ṣe Allahu Akbar wọn tó bá fẹ́ wá dìde lọ síra kalẹ̀ lẹ́ẹ̀kejì ò ní wí nǹkan kan. jazakumullahu khairan shaykh ṣé ìwà tí ẹ ti ń gbọ́ wọn látara àwọn náà ni adọ́tòrò sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ní ògbómọ̀ṣọ́ iṣẹ́ alárúkọ ti lá ọjọ́ mẹ́jọ ìlú náà ni a tún máa pàdé pọ̀ lórí ètò tí a kò ní àlefik fi dín lórí ìkànnì yìí ọ̀làdùn níbi lòní orúkọ ti tèmi iṣẹ́ àlà lọ́jọ́ mẹ́jọ nọ́mbà tí a pè yìí àwọn ará ilẹ̀ òkèèrè ló wà fún ẹ̀dá ọkùnrin tí ẹ̀ ń bẹ nítòsí ẹ̀ má pè má iṣẹ́ àlà látọjọ́ mẹ́jọ ìgbésẹ̀ tó tún lóòrìn gbé nílọ yóò wáyé lórí ẹ̀ títẹ̀ ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mọ̀ọ́dẹ́gbẹ́ fún ẹjọ́ sálámù aláìkọ́m rahmatulahi wa barakatu.